الشيطان الرجيم الأرض وما

suna da da za su kata a shirwa na yanzu ne mai biyu ma'a bai yi da lokacin shirya iba suna suna ba wa bayan shuni ya samu gaga a cikin su ko bai yi wani waya ne sallallahu alaihi wa alihi wa sallam idan na mu yi shafu ko da kuma yin sarrafa É é a se musulunci eya fọwọsọ ṣètò ọmọ ṣètò ṣìmàdéédé só fòtí é então, se déédé gẹgẹ bí sọfúnṣì dínní sọfúnṣì dínní ẹsẹ mi eya ẹsáwa eya a ṣètò ìṣì dínní na twenty nineteen se ilé àwọn kòkòrò àwọn ọ̀dọ́ yìí. na yi masalacin juma'a shi ne sakafo na na da kaya expatio ni ya kwa state ona ija ka to ni ba ko so tu yusuko alayhi salatu wassalam ngai ni gangan ni no etinya labari yẹn ló ti fa àwọn ẹ̀fọ́gá àti yusufu ọ̀gá gbẹ́ni ní yé di oríṣi lọ. èyí ni ẹni mọ̀ ṣe káká ẹni tó ṣe ńlá àti yusufu àwọn ìṣọlá ọ̀sọ̀lá àgbàgbọ̀ gan. èyí ni èyí nyé ìjìnlẹ̀ ètò ní tó ṣe láyà àti yusufu ètí ẹni mọ̀ ṣe ń ṣe yọ ọ náà kàtí ìdọ̀wẹ̀ dáadáa ní ìṣòro. walega annabi yusuf alaihi salatu wassalam mu bi alaihi salatu bayan ejin sira igara alaihi yusuf wọn de maka yẹ minista kìnyẹn sira minista fẹ minista kó minista yẹn finance igajọba yàrá minista yẹn finance gbala yusuf salatu wassalam wale ke ta diga zulaiha na la ne yusuf da kuru kuku wala iza diga wuce manji ne a yi ga alazizu wuce na sha ne yusuf lo misira lo shi banya zulaiha na zumana ne yusuf to prince na wala alazizu kwara iba a da ruga da alazizu ga da hajjuru lára àti tó bí àjáde nínú ṣùgbọ́n ìhà ọmọ àwọn wà gẹ́gẹ́ ní àlébi ní ṣùkú yá àlébi ní ṣùkú láwọn ọmọ ẹ̀wọ̀ àlébi ní ṣùkú má ṣùgbọ́n ìhà ọmọ ẹ̀wọ̀ ẹ̀ ilẹ̀ ṣùgbọ́n ìhà ọwọ́ aṣá múlò ní wà pọ̀lú ẹ̀ nga bala wà gẹ́gẹ́ ní àkúyí etí lè mẹ́ ṣùkú wà ní wọ́n mọ́ etí lè mẹ́ òdìgá kàwọ́ àlejò sùpò sọ́dọ̀ zùlẹ́yà wọ́n papọ̀ paná ẹ́ zùlẹ́yà àṣẹ́kàdé tó ége ebúrú bá yíyan ẹ́ lórí àjẹ yíyá àlejò sù àlejò sọ̀rọ̀ àtọwọ́ sọ̀rọ̀ etu ntɔntɔn yi sɛ akayi ntɔntɔ ntɔ bɛ tita akyew ne mu bi alo musulmi ndiga alo ɔka tita paase yi yie wale bayani jinsi kuna ikiwa especially tafsira ya Imam Qurtubi Abu Abdullah kama tafsira ya Imam Ibn Kathir shona ida ta kankan da kasu da biye sala ne Yusuf lati yake ato da biye sala ne ya ko lati dukkan ba mun ga in ya ga ga kallon sirro agaga da misiro min abuwa din mutafarrika ya kone da adamun kaka ne ba da kone ga adamare ne goma ishi magawai wajen lokaci da sa ni da yakuba ke da na mai tafsiri shi ga yi na sai je annabi yakuba su ne ya la'ayin na bin je mishi kan da annabi yakuba ce ki ba wannan magaga da ta ko kaka ina ma ejisbe keke na ajuju umarni na baba ja na bayanin shi da Allah wa ma'ida ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله وراءها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون الله سبحانه وتعالى هو لما دخلوا من حيث أمرهم أبوهم كان يجي يعلم يعقوب ليجي يعلم hajjin e da ta misira kan ne da ya zaɓe da ta fi misira nan da e e tsaro min haifa a rarrabu a gagadalo shi ne misira ẹ̀kọ́ káàká iná bàbá àjà mọ̀rọ̀gá àjà ló ṣe ní síra ìdíga àjà mọ́ àyíká kàlómìnà làbọ̀ àyè lọ́kàfà nípa kàmá àwùsọ́ọ̀rùn màbò adada gbẹgbẹ fisirɔ ekojo kaka ɛtɛtɔ ne baba ɛna wòro na ama ala zuba ne o da la ma ka ne yewu ni anu mi na ma yi ni se yi ee ekeke amusi na ne yà koko gẹbi ayi ke eko na ada ne o ye eko kaka yi na yi ma gɔgɔ ma yi gɛ da su bapɛ ayi mu ewu ya ayi mu na adi ne ka sɔ ne yà koko dɔn ne soko ga ma ka ne yugo yanu e ko ka kai na ma da ga da dano in na kuke ya na mai daga ba su goyi shi ne na su gona kwere na yau e yana da ya kuma hana e yana da ya kuma e tiye da suna aiki da tsoyi mun shi na ma mun ci ga gangan eh udu ulumin abuwa din mutafarrika edagado ekwozo kakanyi egado ekwozi jemama soko kachi naale yakubu mukikyɔ mukikulu na ɛɛ nfie na kuke awo ndɛ bakatara alawo ngamala ale muhammadu sallallahu alaihi wa alihi wa sallam ale bi ka nabi naa ti sɔn kan ma aso abaka lɛbi ekun ti yɔ jaa wa ma abaka lɛbi ekun وجعت العقلاء وجفت الصوم ẹnu sọgbọdọ àgbàdo àti ọdọ bàtà ọgá táyà dúnà àti kátàwá bẹẹ ń tì náà ẹnu sọgbọdọ sọgbọdọ àgbàdo àti ọdọ ń tì ẹgbọ náà òdìyàn ẹgbọ náà ọmọ ẹyà ọmọ báyà nígbà òjijì ọyà tó náà àdé nànà tó náà àyà nànà tó náà wà á dé nà tó náà wà á dé àná wúlò yà sọ àgbàdo àná ku kama haka da haka da ce jiwa wajen kwace su ba na maku ba na jikin awa Allah subhanahu wa ta'ala kan aka ne ni ya mu min Allah ne shi ni ya shi na da ya ku ni kuri na in fe na ku ke ya yi gashi wani daga bayan kadara Allah amma illa hajatan min nafsi yaqub mun ci jana da yaqub ga yayi dana ka de ne shi en kun we su don ya yi ni shi na na ni da ko ko ga lo na ka ba mu ci ga ma ni da ko wa do ni yo mu ba ko ci ci ko illa hajatan fi nafs yaqub qada ay la mashaqa al-ayn shaqqa min ala innay annabi yaqub je wai da Allah subhanahu wa ta'ala ga jijina ni ya ku jashi na illa halatan fi nafsi yaquba qadaha bukata ya dona nyena ni ya ku sundu mushaka mala bukata utundu ya nyushi ewezo su wato ewezo sai yau na tunda da tsaka ne yau gangan da yawanci na eh? wa inna hu la tu ce ci ga hanyar yakubu na mole da na lazu hanyi e zuro na gwai ni no da ga no no no lima allamnahu nye ne ya Allah subhanahu wa ta'ala ki yuwa ne yakubu walakin na tara nasi la ya'lamun amma zanin shi yayi ni na ga ba ga gu ku gongo sa wani ba la ya'lamun har duka kwa kwenda ijitumia ngamala ebona kwa kwenda wanyishende kibyana gashishipela lami tuyena kwa kwelo gangengeina ugamuchiye chiyaganyo atiye kage chiyaganyo luguyana kayi kata kuja mera gatugamene yayo eh gatugamene yayo Allah subhanahu wa ta'ala ga walakin na tsara e nasi la ya wa kwai da hanyar yi tafiya to zuman nan ya ji annabi a muku ya ji tumu ne baba nan a ci madakan nan ya goce wa kakan yi na baba wa gangan ya yi nan nan kila ji faruwa yau ولما دخلوا على يوسف آواه ganci nan sai ba na da bukatun ganci nan raye annabi yusuf alaihi salatu wassalam da man shi ta biya eh amma daga nan washe da tilaki ya ga wuya ye kuya sai ya ji ta ga gangan da yake da mace ba ni da ke da gona baba mai da shi ya ga wuya ni ba ni to amma tun misra ganci nan aka dada ba annabi yusuf alayhi salatu wassalam nga asawu na wadan ma dakhalu ala yusufa kamina gadalu ba annabi yusuf na bene gadan fada ofisi kwaya annabi yusuf wana annabi yusuf ci ya yi zango ke ni ke lolu tuye yegi dani nenu na wa sari mwe wa dana e daga bo ma ne bi yusuf fe tinu ba la ya ye awa ile ya ke tinu ba e ga ba ni de ya shi do up to the challenge ya na sheri e gan yo shi eh e ga ba ni ya shi do ku ba ko ga ga bani ya shi ba ne bai ga mai tafsir lokaci da Yusuf ne tiye ba mai tafsir ga kin tiye ki ba un tiye ki ba na ga ba skill un tiye da ta ga ga ni eh ana Yusuf tiye ki ba ta ga eh e kun yo ade chi ana Yusuf ga ya gata na ya daga ke ko bai ko bai ko ke da jino ga da da lafiya wa la ya shiga amma ga ci e e <laughs> ya ga ma ci ya ci da ba ba ta ta mu zo ji da ale tendency ale su mai san ali su ba ma aja ale su ko ne ta da ka te mai ale bi su mu fe ta la uba ce cha bi kaka la uba uba uba uba en china ina mai shi na mala pe ta la uba uba ce kaka ne la uba uba ho wa ga ne kaka mu cha ke yu na ni na ni nga to mo ma ne la ba ci wa de ne ina ko ida ro le mi ni mo de mu Allah eh ale ni su je di kin ne wo ye muda mai kwaye mu ce ga danin bolo biyu gai kwara inni a na yusuf ce kuma ga ana afuka ni yusuf ya yi yi nan ya yi haka kan zo ko ka zo su ta ila ila ta kabi ya karawa kwara inni ana afuka fada tautai su yi maka ya haɓaru miyebi wona agbẹyin bẹbẹ ṣáàtú tí ẹyà ṣọ bá nínú ẹnìká kan náà wọlá sọtẹ yìí sì gbé tótó yẹn bọmọ yìnbọn aka yà Na lèyí ẹ náà fi àṣìṣe gẹ́gẹ́ bí èyí mú gáàlù tó wọ ewu àwọn àyà àdéhùn oge ìdìbò òkòjì ìdìbò òkòjì àdàlù blood is thicker than water blood is thicker than water nuwọn náà ò lè dà ẹjà náà ò lè dà àwọn ilé kankan ní wọn ẹjà náà ò lè dà àwọn oníkíyàn wọn lè gbẹgbẹ ní wọn tọ́nà àárín ẹ̀yìn tọ́nà èyí wọn láṣẹ àrẹ́bí yusufu lé wá ẹgbẹ́ ẹ̀ka bọ́ náà bẹ́ẹ̀ bá mi ní náà yẹ lòdì àdúgbò náà àrẹ́bí yusufu àgbọ̀nsà àní èyí ò tó máa gbọ̀nsà máa ní. wọ́n yìí lásán máa àrẹ́bí yusufu ẹ́ ńlọ́ọ̀dọ́ wọ́n ká tsi làbójúkó wọ́n ká tsi làbójúkó zàwọn tí mo gbàgbà gan wo epo sẹ́dẹ̀ yín báńgò ga wọ̀ ẹ́ lọ àmọ́ òde ní kó mu ké kánga náà ẹ̀ dáná ọ̀rá yìí lọ́nà rẹ̀ zàkè ló ṣe lọ. lẹ́yìn tí wà ọ̀wá fún wọn ti bá ga ana àkóńkà bẹ̀rẹ̀ àtẹ̀tẹ̀ ìsinmi máa káàkiri àwọn. mi sọ mi ká dáná ọyẹ́ yíwèé mi sọ yà ẹ̀ wọ́n ká dáná wọn náà ká ní ẹ̀ ń bẹ̀ máa ẹ̀ ń bẹ̀ wọ́n gbọ́n ní ìmáa káàkiri àwọn. 也拿不下去，跟跟比，来来，也要注意的来哟，注意的来。哦，现在伊呢，把库拉给一个老舅，给咱这那白人也就是干部八看了，俺这边家我的这边人，然后谁啊谁来啊，打到输，打到输。现在我感觉咱们这咱们这咱们这咱们。 يجيكا نقوم عن ينبع لنشوك ولا تبتئس بما كان يعمل إذا سمون بيتم يشوك ونقاط ونقاط ينبع a to yi zara o ci gari a wata mabiya gani ya gaga dole ba za ta ta iske ma ka ya mu la ilaha illallah yayi a da wa ta sha'anin su ne tawai shi ka ga a ce gobe ba a ce gobe ya ne lokaci ba da gobe amma ni a kuma biyo da ne alawa ga gaji ga yusufa sai ni ga zuwe sai ni ga zuwe a gobe Allah ya ni ga zuwe ya wani a cilo ga zuwe ka ni ga fada ya ni ga zuwe amma wode ga ni ne ba eh su kulle tabi ina tina <laughs> eh so ko ke ta ba ye jina ni su ne do ya tina e ya ni ba wa tu shi eh ale ni su ga wala ta kai su ma ka ra ai ni a ku ji ban aina e ta zan bima fa'alu bina fi ma mura ganye gobe na ji ci ina ji shi da nawa فإن الله قد أحسن إلينا وجمعنا بالخير sọ̀kọ́ àlẹ́kẹ́yì gáyà ní gáàdì lọ́wọ́ra ní ẹgbẹ̀ wọn sọ̀kọ́ àlẹ́kẹ́yì gáyà ní ẹ́ ní sọ̀kọ́ ìyá àlẹ́ra ní sọ̀kọ́ iye ogun èkejì ní inú náà mọ̀gá àbá ìlú náà bá sọ̀kọ́ àfọ́ ìlú yusuf kọ́ ní àbá àfọ́ ẹ̀kọ́ àtọ̀kọ̀lá tó tẹ̀ sí máa ka ìyá wọn gáyà ní ẹgbẹ̀ wọn àbùrù ìṣúná ìyá ní ẹgbẹ̀ wọn ngo yoga kuili na yongo wili na sa so kwa tana sai ya ne musu yoso wallahi sana diga sai da anda ba wa yoso eh sai da anda ba wa yoso eh ale diga ga wani kushuna ne su ga mi dola kuro shi wala sai ta isi ma ka ya yaya yahuza gashitiwo yakunga alawelalaada wakabogacono wakabogacononi anabisimeno fala tatesima kaluyamon egobe aceminogogosuwanma ezanawafa e yeibatawafa nawekenewodana neyazokuku الأعظم القوانين سكوك الدولة يوسف ها تجري الدولة يوسف كيف عدو فلما جهزهم بجهادهم جعل السقاية في رحم أخيه ثم أذن ثم ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون النبي يوسف عليه الصلاة والسلام من يسعى بليه يشوف القواعد والكيمياء العالية كانوا قوم يوسف وهم يعجبوا الكيمياء شوفوا مصر كيما عيننا مصر nga yesu ko ta ta ni kin ba wono muje bukata mu je kuro no so ba na ta ne da ba wono so ku ju mu aya ni mu ya wo ja ja wo so ma do ja to a so to ba ba ba wo ga ro ko wa àwọn ya pé lè sọ wọn ní aláṣẹ náà ẹ galawa mọrẹ galawa yé yóò wọ́n mọ́ ẹ lọ́wọ́ mọ́ ẹ lọ́wọ́ ní àṣẹ lọ́wọ́ karane ibe shi da we a ja ga we da nya za da fa shi wa ga la wa sha wa karawo wa ga la ni ala wa sha wa karawo aku so mu karawo bo so kami ne ga la pa chi ja ga ja ka ya shi ga yi eh aya tu ba wa e wàhálà ebi tachi hu wàlú uma ga gaga go kakin babu na nga wo sha ga wo kaga so a ci ga nan ya ji nan ga fani kamar da yi wo ga kuna kama wa ma lu ba wuli e yo bo ma ale ne ga body language daga yau ko su da ri su da ba ko ne plan yi na ga ba ne ne ne yo ale bi su ja ni ko ne yake ga alƙur'ani ne ga falamma jahazahu jahazi kamina anabi yusuf ja ina ben shi jina ada gumiya wushe ya gendo na jiya lena anabi yusuf ja ji shi daga ko abda dada ga jahala se ko ta fi raya akhi anabi yusuf ja ga ala ebonu wato ebonu wọn sùn ama elu la dɛm gara ati o si ka yɔ elu la fiya ama elu dɛm ale yusuf jɛgɛ to ala wa paada raaya afi yi ɛɛ kala nɛ ye yi wuli da ne nɛ ne ala nɔ ne ko ko ɔra jina o kɛ ne to ko na ɔra akɔ ko a ka lo ka yɔ eyi tɔ ale yusuf yɛrɛ yɛrɛ lɔ tu yi na ale yusuf da ki jɔ ɛɛ. anabi yusufu ta ta kanisa ya hanyi waga lotun na ma ji ke ojuwa ya da su fayi ta rahama ya fi a ta a ta shi haka jahaza rufu jahazi a shi mace da na shi da ya ce da ga na a ta zato a kai waga ga shi ya yi na kuma azzara mu'addinun anabi yusufu cikin ẹni àṣìbúdù kánúdá gbógun tí a gbógun ọ̀yà yìí wọ́n mọ́gá àyà ọ̀gá ayẹ́tọ̀ alẹ́ ẹ̀yìn yá ẹ̀kọ́ dàgbà ní ṣe lóòdáná ìnàkùn lọ́sàárùkù àṣàyẹ̀ ṣe bí àkíkẹ́ èyí làwọn èkè yìí bá wọ́n èyí kí nàá lè rí bí ó ayẹ́tọ̀ àlẹ́ yìí yaya ko da bana je lora e eh, pe sura e eh, pe pe pe pe pe na kula sa ni ki ke ye eh, ni da eh aya sahab lidin eh wa ya ayyuha rakab al musafirun innakum lasalun eh innakum lasalun ai antum qaumun sarikun asai ke ciyo e ke ba go kila nnegɔ nga eye tuku sie ake atuku esi ekpe ga yi lɔni nebu le sa ɖe ku le yi esi eye yawo kia yawo. قالوا وأقبلوا عليهم ماذا تفقدون ndo yogan bana ga pa de shan tuwo nan bana ga pa ga de yo tunan e eh, goma eh, wa da ga tattaunci na da su da tattaunci na waya ne ne ko ko je da confidence na ba je ba su a fe kwa eh qalu wa akbaru alayhi annan dan ne e e yi kabara ce ya ga inda da zaru kuna nan a fe she dun ara ma za ta ki nuna ki ya e ci waye ce yayo ki ya e wa za ce yayo ele kana ye beni kọlu wa akọbọlu alehim maza tafilun kí yé ne tube ṣe wé tigẹ yé yi yé kada abọ kan yé tigẹ yé yi yé yé dani àgẹ yé kejì bá rọ kejì bá rọ àgà sátì ala yẹ sátì rọ wọ yíyà àmọ ẹwọ yẹ lá ẹ kí ni bá rọ. قالوا نثقل سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا أنا إشتا sumana yi kabara ja ta ke yi yana abetu aga ye gbogbo gbe daga bafa ko ye bai kabara gbe ngala ita ce gbe ga mata ta tuku na ke ci boyo kwado a wuri ga wa na kilu sa'al maliki e bo nye da nye su ya wonna na ni konko ta konko e su ya wonna ne latena e na minister ńlá ààyè lálòtúnṣe látẹ̀ yàtàṣe náà ìyá tún wo ya ṣòwò yẹ ká mọ̀ ìpín ìyà òṣù mọ́ wọn àfihàn kẹ́yọ̀ o wọ́n ni mọ̀ já àbí ìhẹ́lú bá ẹ̀yìn ẹ̀ wọn àyè tí wọ́n yẹ yá àmì ẹ̀gá kẹta ní yí lè ẹ̀dẹ́gá kẹta wọn ti tẹ́ ẹ̀gá kẹta kan náà yí wọn tó ìyà yìí ẹ̀gá báyìí hẹ́lú bá ẹ̀yìn ìyà yìí ẹ̀gá báyìí ń kí tiẹ̀ kàrà rà fún mi free of charge kabuje beya ya ga da ne ne ga yi mun ga ga hukunci ne mai mai fito da ga tullu eh dan bo mo je na so yi bulo inda ya ga da tibiya one cent ne eh aga ga wa ta sa zamuci ya zaga ne musiba hukuncin wa ce wauza eh aje wuci shiga zan dora kuliye nan kun ca ji labarin gaba ka zan kuma ta dule na a yi miliyan ka zan yin na ɗayan yin na buhari bai su nuna a da wisu blowers eh eh waga waga a je wisu da keke ci za ka dade biliyan fashe ne ba ku jan tani da pasente yau ولمن جاء به حمل بعير زندور na gaga da wuce ji ayi na ka buje yiwa ya ci a ga yayi waka ga da kaza ya ga kai ga da kan yunwa ha wani man jaa bi himru ba'id ai wani man jaa na bil mikyal wa raddahu ilaina himru ba'id min at-ta'am eh ka ja'izatin la da na ga ya gangan jumina eh da wuce na mutayen da ya yi ga mutana na imani imani imani satin jira tun karuwa na zèdè ká ní gbogbo á ní kẹ ọ́ tọ̀ ṣètá ń sáyé wọn sọ wọn lẹ́sìn ká ń kó ṣètá ń yí wọn sọ wọn yí wọn wọn jìgẹ sátì àdá àtútù wà tó ìyá àtọ́ra yóò ní ẹgbẹ́ ló bá yẹ ẹ lẹ́nà tọ́ á ní kẹjá yìí láti là nga yẹ kí wọn já yìí sí nga yẹ kí wọn nga yẹ gift yìí pride wàá nàbí yìí sáyìn ayé ana kàfíìrù wà zọ́ọ̀nù nìyí sáyìn ntọ́ wọn àpèjì ní ẹ̀rọ ọ̀hún ṣe ká gàgà àlẹ́ àwọn àpèjì kí n gà nínú aláwọ̀ ní kí aláwọ̀ àṣẹ tọ́ láwọn yíyá ń sùn láwọn kí ayíyá lásìkò ní ẹ̀kú débi wọn yà ṣé yíyá ní oṣù kan ṣoṣo ń gà àlẹ́ ní ṣiṣẹ́ wọn kí ni tọ́ àwọn. قالوا تالله لقد الأرض وما كنا سابقين كاف ẹgbẹ́ tó ṣe ẹ́ ọ̀tọ̀ bàná bàná yíyá àti yusufu yìí ṣètàn yá àròtún ní ìdánwò ṣètàn yẹn ṣe ìṣọ́ àbàrà wọn ayé ẹni bàrà wọn ayé ìyẹ̀ṣà ẹ́ ayé ẹni ayé ìyẹ̀ṣà kọlu àtẹ́ẹ̀kà bàbá gínà gẹ́gẹ́ bí ayé náà gẹ́ tẹ́láàyì ó lórí táwọn ní orúkọ kọ́sùnà tẹ́láàyì yẹ̀sù kú ti gángan bí aláwì lọ́kọ́dà àyíntù á àkíkà wàláyì wàláyì káyè tó di ẹgbẹ́ gan máa jì iná ìgbé kí n bá wọ́n bí lino sí dàbí láwọn gẹ́gẹ́ bí jọba nílé kí n bá wọ́n. ìyẹn bí ṣe é bí èyí èkó sọ̀rọ̀ sí náà. ewo na ilabe na ya kwa kara ijo itobo mucho yewo mucho kubeni bia ya yege ko e baka na yi ga ya yiye ya jibe ha abam abam kamu na kuri ya ke yiya eh majina di nufsi da kan awdo yi kunna sabiki yiye gwa da mata ya yi eh a ayi shukura mu fesu tubaga wa ma kunna sabiki yìí ń jẹ̀jẹ̀ ayé ní à ìyá àyíyàn ewé ilé ewu kí ìwọ́n ìyá aláṣẹ ìjọba ìyá ẹ̀ ọmọ kún náà sáré ọmọ kún náà sáré ṣáàrù dáná. ọdún bàbá jẹba. Agan dan da shi zambata ne gwamina da gaskiya ele gabata da ne yiwo yeye wala shi da ani yana kudiyo na ba ta shi da kai wani ya la yuci yuga kaya wata kai wani aka fiye ne gabata da ne yiwo a wani lokacin Kwa kwalu la un fe da shi fe gaga ne ya kiti tage yi an fama gaza'u kí ààyè ẹ̀gágbẹ́yìn dáná agájọ́tso wá agájọ́tso yẹn náà yẹ wá sáná wá jẹ́mínì kàrúbọ̀ yín kún tùm káàdì bíi nà nílẹ̀ tí wọ́n àgbàmọ́ lé yẹ zọ́n nà yìgájú àgbẹ̀gẹ́ gbàmọ́ lé yẹ zọ́n ẹnu mọ yẹ wá sáná tuntun kàrí èwo kí yẹ wá kí yìí dùnà ṣe ta oúnjẹ ó rà yíyan ní oúnjẹ confidence ẹ̀yẹ́ sọ̀kú lànà pé jí nìyí wí ayíyan kájí wí lókèjì àná dé yẹ àyíyan yà wò ké yẹ ṣe kàrà jíjí náà bisimilá yẹ ká kàrà jíjí àgbẹ̀ lókèjì ká àyíyan wọn náà ká kàrà náà yíyí yà ẹ̀yẹ́ ẹ̀yẹ́ àmọ́ àdúró yíyí ọ̀pọ̀ wà kí ẹ̀dá ló kú kàrà náà <laughs> ẹ̀gẹ̀dẹ̀ ẹ̀gẹ̀dẹ̀ sẹ́yìn yá bí ẹ̀ náà dé tí ó fún wa nínú ọ̀gá adi ada kakara bi yɛ wote yɛ ada ba ne ate kara yi ne minista tɔ mi se ka yi yi ti fa ro. ɔnu jɛta uhuba wujida fi rɔhi bawu wa jɛta. Yẹ́dẹ́gẹ́

gúúsílẹ̀ lè gé ìdílé ilé tí náà yáà tí ni wọ́n múdé gẹ́ lọ́tí àyíyàn ayi ma òkú wọ́n sáré kò fi ṣẹlẹ̀ àti kù ìkú tún káàdì mi lẹ́tí di ayé gbàrà èèyàn àgàgà kí ìyẹ̀ ní kí ìyẹ̀ wọ̀tò kí ìyẹ̀ gàgbà lè lága ilé tí náà ẹ̀mẹ̀ ń ṣẹlẹ̀ ìwà ara ilé tí wọ́n náà ga jaza eh jaza wa sariqul ladhi yujadu sa'a fi mata'ihi an yustarqa wa yasdu mamlukan ene ye ga ko ba abuna ayelu mo shuji yani ye ga ja jega e ku bo ka ye eh ene ye wa za ko yu mo shuji atare je ba wo ha ati ye be wo yo ya ni su ko ko nciga gangan aga ziga bi aya agbe aga gangan díẹ̀ lága ìkẹ̀jì dọ́ àmọ́ kì í ṣe eré aná àmìlẹ̀ àgbòwò ṣeré àmìlẹ̀ mọ́mọ́dó ndọ́gá àgbòwò ní náà àbò bàbá fún àgbòrò àgbà àsáàrùkù wàsáàrùkù wàsáàrùkù ọdún bàbá ọdún أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم إجابة إجباي fóore o professional bàrà o bàjẹ́ ṣàyẹ̀wò bàbí gàdéjé bí ní wáyé rí ara o náà yóò yẹ ti professional professional professional yìí lè ti bá nípa àti bá yẹ ìwé lókun ẹ wọn á ibà yá ẹjọ wọn ti ìgbèbó wọn ìlà yá wọn ti ìgbèbó lẹgà fún ìsáàbà lówó akó ìjà àlà ìjà àlà òṣùpá lọta kì í wá ṣe náà ẹbí ṣẹlẹ àwọn dandan arábà àti kàṣíṣì àmà kan kàṣíṣì wúṣì mọwùn nígbà nígbà yìí kọwájà báwọn kazalika na jisun zuwa ne ashaga e eh, ga zalimi be babo amashi eh, da amai ne dai ga ta kawai na ye wa ga ga sakai agege ayi ayi ba kuye ya ya karanto ga gawe ga sai ga dawa na sanan to ya fe da فبدأ بأوعيتهم قبل وعاء بعد eh awayati karaji kufan nashi nga ba ni su ga cho kawla wi ay akhi kana da ku karayen ya ni su no wa yan wushi ne ke ni ko aga tata daga wannan ara eh ni bi bi su eh eh ade ne ba ba eh a a eh ya ayatati uluda acha sachi njina acha sachi chatun daga evonya anusa anusa nejo mẹta siri agana ati sachi nejo na ta ke ye ja ale yusufu ale yusufu ga ŋun die ka ale ni daga nyi la ala ya ọ ala ya dede na ayi musa yi si na ayi mo bọ ne ebi n'aya eti sọ wọn àwọn ọmọ ozu atúmọ̀ sàtúgà àyẹ̀wò agẹnba aláfìrí yẹngbẹ́ nga ẹ̀yẹ bá àti sàtì àná aláfìrí èyí a ewa bulu afine lori ata de gaban ta gaga wani lai kamara kiya ga yi ta kula sa da kuna na bai na yi ba ta nan ga tsara na wa zuwa ji bai na yi shi ko bai zo yi ba ta yi da inda ba sun masakaraja ni wa ayi ahi ina wa na kuru eh on mu je kai da ya ni su ko láìlá ìlọ̀lọ̀bà ẹ̀yà aṣùgbò in kí ẹgan àgúnnára ìlà ẹwọ́wọ́sánagádán ìrìnàjá ẹwọ́wọ́sánagádán ọ̀rọ̀ aiki suhurja sọ àmì màtáyà àkíyì bùnìyàmì awùwàtí àdàgẹ́ ẹgbẹ́ bùnìyàmì náà falamma àkàrẹ́jà hàmìnù náà kàsàlì ìkọ̀tù rúùsàn an ya gano sayi min alhayayi an ya ga alaban da ci yayin kuki yau la ilaha illallah oh bunyaninu kasa oh oh ẹni ìṣubú daga kábàrà ẹni ìdákì wọn tó bá àtúntò ẹgbẹ tàgé ìfẹ́ ìlú àgbẹ̀ tó bá bá láwọn àgbà ẹni bí àyẹ̀wò àtàlẹ́wò ṣùgbọ́n ɗaya ba na ce a yawon da zanen ta ana gaba ba mu kasa amma kun ga alhaji da shi ne kuna yi da wani mamar sila ji da ya oh kasa ya ce alhauto da ya ba ila illallah annabi muhammadu sallallahu alaihi wasallam kazalika nye jaga kidina li yusuf aida annabi yusuf mo so ko gani so don mo nga bala mo jiga e diga ga ka ta ba annabi yusuf mu cha ti agyago ye yushishi anike buya se nga ke ba ko annabi akugo la te diwo tino wani ga buba ruwa yo buba ruwa yo sheria so bon wo soko kpage gan ŋula ani bia kuku yedzi olu ba eku ɖe kudu dɛrɛdza eku ɖe kudu dɛrɛdza alhamdulilayi asɔ kuma ale yi ke mo se ka do ɛw laayi la eyi lɔlɔ o sɔrɔ aka yà la ɛ soko ka ale ni ŋgo yà lò maa ka le yà kura ha o ti di ni mali anabi yusuf ń fẹ́fẹ́ gan òun lágùsù yẹ yorùbá yóò ṣíṣì ẹ dàdí yẹ etu yẹ mísírà wọ àkẹkẹ ẹkẹ ló fi ń fẹ́fẹ́ gan òun wọn yẹ ju òun ya etu yẹ mísírà aláwọ adó wọn ṣe é yà ìtọ́ ìtùkọ́ ká ìlànà kìdí náà lè yusuf àyíká tó ń gbọ́nà ìlànà ìṣá àná sédé náà bá a lọ sọ̀rọ̀ àwọn wọ́tà ma kana li ya'khudha akhahu fi dinil malik ai ma kana li yusuf an ya'khudha akhahu fi dinil malik misra لأن جزاء السائق عنده أن يضربه غرا eléyìí ń fẹ́fẹ́ gan wa anabi yusuf wàtò anabi yusuf fẹ́fẹ́ gan wọn láwọn oṣù yẹn jíw ẹ́ dáadé àdínìyàn múlẹ̀ jíjẹ ṣẹ́ mísírà bí màá na ya igagbe e dokai e mulki jice misira na latice can yi ke cona nga mai yi ke caru da a aja wubula la ya a caja e ko to wuce wulakan shi na abin da ya yi wuni ya ji ba dun ga iji eh Allah ga narfau daraja ti man nasha eh shi wai na ga bai bi ne wuji jone ya ji luke ko su kula ci wai ki to amma su fara wai to wani ci ta shi ma narfau daraja ti man nasha ya ta ga ya ji dai la tuna eh kullai da na e, ga bai ne bi ne wuji ji ko ai narfau bil ilmi wa la man nasha bi ibadina da na ga bai ne wuji jone yaki la zan ju tu gangan da ilimi su kula zan da yi ju da ilimi amma su kwalo wa ilimi ne yawan ne yawan min ibadi ma min ibadi na kamar rafa na yusufa kyan ne la ne yusufu tuna amma ba rawa ce ne tuna su kwaga wa kuma ka kulle da ilimin alim tatilan dole daga mu je kike nawa Allah subhanahu wa ta'ala ya sake kan shi gobe manyeye manya ahama gama tashi miga manyeye manyeye ahama nikiya man gama e waje ce e waje ci ya mai waje ci ga waje ci kago ce kago ci amma kago ga kago o de ile ko ne ga taekwondo la ne ko taekwondo na ja wo ni shi eh lánàá tí a dùn yìí gbà ló ń gá gún ètò wọn á dùn wọn lánàá tí kò rè yé náà ní lánàá tí lọ́wọ́ làwọn tó gbó kásẹ́rẹ́ wọn gbọ́kẹ́ èkó ń jì á lé wà ẹtí gan ẹsùn kó ní ká lóyún lọ alẹ́lẹ́ kọ̀mpìtíṣì ẹ̀dígá náà kọ́ bàbá àti ẹ̀yà ìlú ojú náà àdàwọ̀ ẹ̀yà ìdílé ti sẹ́ ọ̀dà àkàpàtì wọn fáwọn bí àgùkọ ẹ̀yà ìdílé tó bí àásà ní ìgbẹ́ yìí wúni wọ́n yẹ lọ́dẹ̀ <laughs> ee eh, dáhùn ti sẹ́wọ́ ẹni ọ̀rẹ́ yìí àmúlùdà kẹlẹ́ aláwọ̀ àrà lórí ìjọba òkò kàwé ìdí ayé mi bàlá wọ́n lé ìtúgbà sànàgé mi fárí wọ́n lé àjọba mi bàlá sí ń gà gbé wọn náà lọ sí wà gan bó ṣe fi kíló ti fún wa àlọ́ ìdílé wọn gẹ́gà sùn ju àwọn làtọ̀ lùmọ́ kàṣẹ́ ìdílé làwọn ti kéré àgbà àwọn sọ̀rọ̀ tó ti kẹ̀ fún mi là àtàwọn ewé ewé ni lánàá ti dẹ pátá àti ẹyà ni yíwú náà ilé ti náà ẹ wà pé wá dùn dùbà kí òun gẹ́ òun jí èwo sọ kópa ní òun yà á tẹ̀mí lé ogún tún àti nà á mílíọ̀nù ogún tún ẹ ọ ká làá ní ogún rè òmòdì èdè mi lé ogún tún àlè bàwọn ẹ náà rè ẹ bàtà àwọn ẹ náà yóò dé mi miliyan kutu na waye ga danin kuma ta lambaca ya kutu ba ta kuma ta lambace na rana kasi an zo daga ga wuje wanda ya wuje shi ta ciwo ga wani shi an gashi eh wuje ba ko ko ba ya wani wuje ba ni mu ya ce miliyan kutu ce miliyan ba na ga kuwa ni wuju karaya mu karaya What is five million by zero? Yanzu da lo ga ta da wallahi wallahi ku ba sara rayuwa. Mun ku yana sara ya ba. Eh, lo to ga ana chugo wajewa. Na na chiga je wani ciwo ko. Na ka zu zai ji za mu shiru. Ka wa rufe ka ka rufe ka. Ka ka ruwa ka. Eh, ka la me ka ruwa shi ne da cewa ji ga zo zai fure wani. Kun ji za mu zo ku ka kamar wa ku ga zo su nga nu mo mu yi la mo twenty thousand o tẹ̀lé bi la lọ nga ló tẹ asi tá a la ti dọ̀ lọ kẹ́yì nkun la ti nkun tá a jẹ la ló tẹ ayà la ti la twenty thousand tẹ̀lé lé ètùtù àtúntò lé lọ ẹ tẹ́ka yìí lè dó lọ lọ wọ́n adé ìjọ lọ tẹ́ka yìí kàrà yìí o ẹ kàrà yìí o tẹ́sán ọ̀gá àgbà kí àgbà wò. قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر والله أعلم بما تصفون àtúnṣe mísírà káàsà kejì náà yẹ jí yẹ yẹ yẹ náà yẹ ṣù kejì náà yẹ yẹ la ṣù àwọn jìnyẹ ká àwọn jìnyẹ yẹ ká ìyẹsìrì èyí nàgá yíyẹ yí nàná àwọn jìnyẹ yẹ ká fọkàtí sàràkà àkú làwọn omi gbọdọ káàní kò tún lè yí kẹ́tì wọn fọkà náà àwọn yìnyẹ yẹ lẹ́yìn. ẹnu yí bá ká kàkà nàá bá dúró sẹ́ńtà ndaa ne da wo yia enu nipa ne da na wunye eku ya kɔkɛ ti sara k'a kun na wuli kawulu yayi wutsi yie yaani baasa laa yusufu bi nefsi yalukura ne yewuta yewuta ya ale bi yusufu yɛ ŋgɔ amɔ muso ale bi yusufu yɛ gɛwa edie se mi yusufu yɛ yɛ yiyɔ ti yɛ susu taa káàká ẹ́ ọ̀là yóò dà á lọ́nà onúkìá wọn á tún àwọn onúkìá alẹ́bi sọ ma káì àtùmọ̀ ẹ́ àtùmọ̀ sọ́ọ̀mù ma káà láti sísọ wọn kì í ṣe lọ́rẹ̀ káì yàrá wò sí ilé káì láti sísè lánà yó àwọn olùkọ́ wọláwà alẹ́bi wọn á tẹ̀sí wọn ẹni tí wọn sì bẹ̀rẹ̀ tó bá nà ní ilé yà ń gé ìdàgẹ̀ǹdà wọn kẹ́ yà tún tọ̀sùn èké ìdàgànnà tún وكان سألك عاقل لو منكم والله أعلم بما تصفون سقط دي من الدنيا يجي بدنا يجورا كنتم إيه kama yi gami ka ciyo ya tuna jina na yi da ca nga yi mu yi da ku ya mu yi da ce mu gogo za mu ci ke ya mu wa ya ke ya ko da ya bai ga mu lo ciyo ga ya ku ce ya mu ga ayo ya ci ke awola ya go da ju káwá yìí kẹ̀kẹ́ oúnjẹ rà èrú jẹ káwé kẹyìn rà èròjà bá àlóṣù alẹ́ ìṣọ̀rọ̀ àkọsẹ̀ wàásàbà àlóṣù ìrẹsì yìí alẹ́ ìlóṣù bá tọ̀ sọ́dọ̀ ẹ̀ lọ àyè àpá tìrìkà kọ́wùlà ìrẹsì yìí wà kùtàmà wọn lè ní ìlera ayé wọ́dì ńlọ́jú à ńsọ kọ̀ọ̀lá àtúnṣàrù màkà àtúnṣàrù mọ́lìlá àìsùn sàrà fún ẹ̀ taraktum ahakum min abi wannan da mace ba da ne yawo ya kula eh yawo yi da dawo ya da ci a cikin gobe idan shi ga eh wani ya fi ran yi yi nan wuce kin wuce ka ta tare da su ke a cikin mu ka ku قالوا يا أيها العزيز له أبا شيخا كبيرا فخذ أحدنا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قالوا بعدك يا وطن يا أيها العزيز يا أيها العزيز yawo ya zaci wace ya fi bisa babban nan oh ina da ila da zuru amma yana yi damu wato kawai nan eh inna lahu aban shaykhan kabira akike dinna wa tumainna mun ji ba ta goro ma ku yi goro a ku sarai gaskiya ba mu ta ku sarai e ga na ba shi da na ba ya tawo miyan kwa

ebona zenini ni ibo etan adesawo kia baba gan dunia mi wò eyi awo da ne ka zenini na wo atsiwo da ne ko dɔwɔ bia o nana ka kie da atsiwo bi ba ne yɛ ŋun tsa baba elara atsiwo mi na awo ya ɔkuta adana maka lo agba so zenini ni ibo kie yi ko yɛ wo sa ne nu tsa so plan nye alagba sunu ebona gaskiya wala alƙawarin nan da babai wa ake mu ya nuna yana ji su faru a yana eye wa ka ruge yi ma ake fara yana wa yi shan nan wa yi shan nan kuma su koyi ma mai wani wani yana da kuma hada na mai kana inna na raka min al-musini tun da yana su kowa kai ya jeta wannan iye ne waye ga wata mini za ìnà àdáká nínú ìmọ̀sí àwọn sì nínú èyí tó kù ìlà pòlópòló ti tó kù àmọ́ káàtó àti ọgbẹ́ òtẹ́ nínú àwọn àdéhùtà nínú sùnmù lára ṣe lára ṣe náà ló tún ọ lára ṣe náà lè jẹun wọn àló tún ọ kí àwọn ènìyàn sùnmù yà ọ. قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا, إنا إذا لظالمون قال معاذ الله عليه يوسف ويشاء ويشاء فيشاء ويشاء أن نأخذ إلا ما وجدنا إلا ما وجدنا متاعنا من يعلم سنة الشيء وجوب الشيء umani da zamu ci wani ne a ko Allah ya a e ga ko so ne na lutu e ga ne be be da wa lutu gaskiya ya wani zane dai ju kalayi ene ye wa izana ewu wani wakati ya zana lutu ngai tu kanu ene ye wa zane ewu wani ina lutu ni ju ni ebu bana ayi na ina ah, e da ba yi ya so da mina ba ni wa da bi na kuma ya so ma ji mu ya ba ni ga yin na na raka ina musulmi ta ya da yin na wani musulmi ne ba bi na kun wọn yẹn lára wa ti yàn sọ fún àwọn musulmi ne ẹ̀dá láti mọ̀ tó lè wọ́n àwọn musulmi ẹ̀sìn àwọn àwọn musulmi ẹ̀gẹ̀dẹ̀ lè dé ìrẹ̀lẹ̀ àwọn àdìyàn wọn àwọn musulmi da dai da shi ka rai ne zana ga mu gona ga mu cibo zana ga mu gona la mu ga dio ga mu cibo mu da zai dai cire kun ya ku gona za mu shiga ya mu ki faruwa ne فلما استيئسوا منه خلصوا نجيا قال نبيهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين إن دعوا في قطع العظم يا ويبرا نشوف نشوف أمورها gáyé wa kan ẹwà lẹ́nu amọ́mọ́ kan bi adula kirari adula lala shekata na mamajira aja alibi shugu mogo twa nga Allah subhanahu wa ta'ala ga falamma sai asu minhu hanna lafta na bakoi dan da na alibi nawa zai dun wala ga awon alaka wa ba sai asu alaka wa ba ne ba alibi ba ko ga hala sunan jiya ake da kafa ko sabai da da ni amma wasu guda ne da ni wa a yi su guda wa ta ga da mutum da shi ya kai wani da shi ya yi gidan mu hala sunan jiya abin oh, sa da ne wa da ake ba ki o shi ku ka ni kafa ko choro Nigeria ne ba ga da ni hala sunan jiya ọ̀rọ̀ ìṣòro ní kápọ̀ jiya abin basare da shi ba gora kwara kwabiruhun kwara kabiruhun nusan ba ka mutan bega ga yahuzo ga alanta da ni yake da kirin shi yake da ya bata ya ya bata ba a ba ku fada hada alaikum mawdika ya bata ga ba ai da ba sai ko ne ko kan ne ya ya bata ba kede baba yɛ n'awa sun alikɔ yi na kɔ kanaka lɛ yie yi mina ba yi lɔ ba sun ko anu ayi la y'a wo de sɔrɔ yi eh? ɛ yaba saba lɔ baba yi n'awa sun alikɔ yi na kɔ kanaka yi alikɔ ayi la y'a wo de sɔrɔ yi ɛ nka ne ti ka tete yi a yi ma tiɲɛ yi yɛ yawo yi ẹ̀yàn kan láàrin yà máa fọ̀rọ̀ tù fi yusufa nùsàtò ìyàn náà nínú ní to àga máa fọ̀rọ̀ tù náà fi yusufa ẹni ìwò yìí àpẹ́kẹ́ òdòwò dání òdòwà òdòwà wọn blame shift dá ẹbí ẹbí ọ yé jìnnà jìnnà náà àti ìwà àgbọn òdòwò dání à àmì ló wà ká ń wẹ̀ aláwọ̀ ayà jù ẹ́. ما فرطوا في يوسف يا يا ما فرطنا في يوسف آه إلي وهي أكاد يوسف نغني جوا ها قد أخذ عليكم ربك من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي gaskiya ɗaya da a yi shi falan abura al'arda miya ku kiyaye lo a yace ke ni sira ba abun miya ya jabowa ya jabowa ataya da ne ya ku sai ke da ga da yan wuya baban ko ge woro ne ke da ci faru a ne na tangare baba ci ga ga ya ne ga mutun shi amma ba shi ya ne ya ga mutun shi ne falan abura al'arda ni a ga gangan da ke nusa ba a ya hata ya zane ni ya yi sai ba wani ga ji zini ga mi ke shi ni au ya kuma wawu ko su ko da labar kuma su da su da su da yawo da ne da fani au ya ni ruwa ya ga cin da ne e ko da wa hayyul hakimi sai ci no le da nda ji no nda ko kwa sai yo ga ba sai yo ku ci ba su Zaboro ne za a zai ne ba hukuncin Ismail Allah subhanahu wa ta'ala mutu. Wa subhanahu wa ta'ala da hajimi ya nau la ya hukumu illa bil adl wal haqq. Eh? Ce ce ya fiyan ina ne ta gogo no ebe ya hukunci wo na ita kan gari ya wani ce ce ba hukunca. So kwe na kwe alamari wa. So kwe ke kwe ta alamari loro ba illa bil haqq zai da 我家穿呀，我那样咱那有树呀，花，哎，啊，花，哎，花不呀，女的呀，我。kwakuma ba matula tuga kaya ngo mubushi mi amaka siyamu ya china wala ya kimuga irji'u ẹ̀dá láàbà lọ́tọ́ọ̀rẹ̀ ń gbọ́ bá ẹgbẹ́ wọn ìyá ìwé àwọn ya pé wọ́n gbé lọ àwọn bàbá náà wọ́n máa gbé ẹ̀yà ní sílẹ̀ àwọn akọ́kọ́ wa tẹ́ náà lè lọ sọ̀rọ̀ ṣíṣí náà ìdáná yá ló dé wọn àwọn ọ̀tá yìí ní ọ̀tá kò ní ayé ìyá tó wọ́n ẹ̀ ṣíṣí náà bàbá mọ́gá àgbà ńlá fún ìṣúná àbájọ ní ìtura àyè. àbẹ́yẹ tó ti kéde ní wọn wá dé ilé yìí ekekele yomine fi eda ila abi ko eda tun de wo ɛn ila mi amɛ ɛn ekekele tun de wo kokulu ele gaba bɛ gan ya ba na ina luna ka sara ka o ma se ina ila luma alimina o ma kun na niligayi ha nili. Gbogbo ala ko ni ko to ka fa gbogbo yana ga baban kore ya bana ya wa babayi inna na kasaraka akike yiwe guda mu da yi in ege na ti ayi wa ni musu ani da ku eji ni ege yi o aya eh mu ye wu ta te yi ga da lo lo nga ga tuna ga babaga inna na kasaraka in yi wa ɗayan yi misira gaskiya mai da na yi mummuga wa ma shahina iya ne ya yi tiye no yi no banzaya illa ma yi na sai ne yi ji be ciwon ebo na ga karata ne buwa ne ne wa yawa ne ebe ne ta wayo abuga yi ce misira mu yawo a sai lafiya ya bayo. Wani ya fi kawo ne, shi wọ́n máa kún náà lè rẹ́ yìí ha ya gan ẹlẹ́tẹ̀ ẹ̀ṣọ́bọ̀ ẹ̀ kájára ẹ̀ sọ̀kọ́ lè na ti kí ọ̀ ìfẹ́ dàdé ti ẹ̀yìn ilé tí ẹ̀ tutù wọn náà gan bàbá gẹ́ yìí àṣìṣe kò ní adú lè ń lọ àjú ama àmọ́ ìgbẹ́ ẹ̀gẹ́ kájára sọ̀kọ́ ní ẹ̀dẹ́gbó wọn àdàdà ما علمنا أنه سيسرق حين أعطيناك الميثاق إيه يا بابا يقام يجي تبيع كان يقعد مصر كان غير يبني منه على يايا إيه بعد كل جنة لا تنغي يعشي جمينا إيه إيه تعالي كل جنة وكا يتواني يعشي جمينا أما بني منه صلى وجنة ودعني يا بابا ìmọ̀wárí ilé ìṣẹ̀lẹ̀ ìgbóró ẹ̀ṣẹ̀ gbéyà kéda àrí àṣà òtún ìdá náà yá òní ẹni mọ̀ ká bàbá mọ̀ kí èrè lè yá mọ̀láwọ̀ ló mọ̀ ká bàbá mọ̀ kí èrè lè yé yá nyẹ́ ń bà dá sákìyàn nyẹ́ ń bà dá sákìyàn ìdíyà náà wò ká bàbá bẹ́ lè yá nyẹ́ ń bà dá ìkíyàn nyẹ́ ń gbà bàbá dá sákìyàn ẹ̀bọ́ àṣẹ kà bàbá gán wọ́n máa kún náà yẹ lọ́wọ́ yìí. yẹjẹ àmì yusufu nígbà sàn wọn ani yíyá nàbó àmàtìyà ẹkọ ekwe náàdà tún na náà ẹ káàdà wíwẹ wíwẹ bàbá náà kí máa níbi àkókò gà ọ wọn ẹ̀dí ọ̀nà àbó bàtà ìtẹ̀gá àwọn ọ̀gá ẹ̀díyàn láyé àti ìlànà àbúrúkí náà láyé lọ́la ń pè èso náà àti bàbá máa bọ̀ náà ṣáàgà àlejò àkúwo àlejò àkúwo máa bọ̀ dí o kásìkì jíjìn náà sọ̀kú bá lè ní bàlẹ́ gá àti ìṣe náà sọ̀kú lára ló ké báyìí ọ̀tọ̀ àti àbẹ̀gá àti délé náà ìlànà ìpinnu mọ́ àlejò ẹ̀rọ lóhùn ọ̀dọ̀ ìlànà ìtẹ̀wé ìwà àbùrà وأسعد بمطلق ضيق الملكية لأسعد بالفوز المبين مسابقا إلى جنة الفردوس في صالح الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب